Mùkùlìhún ló lè kọ́ àwọn ọmọ wa. Mùkùlìhún ló lè kọ́ àwọn ọmọ wa ọmọ tó bá wọ ní ẹ̀kọ́ muflihun oríire náà máa mú bọ ẹgbà bẹ́ẹ̀ ọ̀gọ̀rọ̀ àwọn ọmọ wọn náà bẹ nílé ẹ̀kọ́ gíga ilé iṣẹ́ ńláńlá mo sì gbẹ́yìn nínú mọ ọlọ́run àti ẹ̀kọ́ ẹ̀sìn tó ń ta àwùjọ tó pé muflihun púpọ̀ schools ni ẹja máa lo ẹ má bojú wẹ̀yìn báwọn kẹ́kọ̀ọ́ láti ìpele pre-nursery dss class kẹ́kọ̀ọ́ sí wà kọ́gbó yèdè sanẹ́wì òsì sound qualitative Islamic and Western education competency in Arabic language clinical and memorization, experienced and competent teachers, sound Islamic training, well-equipped science laboratory, home economics laboratory, conducive learning atmosphere, good moral of women, computer application care, báwùjọ dọ́dọ̀ wọn rè. Muslim ìfẹ́lódù ìjọbi area Ìbàdàn. Bákan náà ni wọ́n wà ní Muslim Mọ́fọ́lá road, Ajibola street, beside Alafia bread bakery, Ìbàdàn. Telephone zero eight zero five two six one five three zero eight. Láti jèrè ayé àti àlùkìyámà, ẹ jẹ́ mú àwọn ọmọ wa lọ sí Muflihun. والوزن يومئذ الحق فمن ثقلت موازينه فأولئك هم المفلحون أعوذ بالله السميع العليم من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم الحمد لله ثم الصلاة والسلام على رسول الله àti ẹ̀yin aráalé ẹ̀yin olólùfẹ́ ètò yín ètò wa ètò al-muflihun èyí tí ilé ẹ̀kọ́ muflihun group of schools tó wà ní àdúgbò muslim fẹ́lódùn àti àdúgbò muslim mọ́fálà road ajibola street nílùú ìbàdàn tí wọ́n ṣe onígbọ̀wọ́ rẹ̀ abẹ́rọ̀ gbogbo àwọn tó kúnṣe ọlọ́run yìí lọ́wọ́ nínú òbí alágbàtọ́ àtàwọn mùsùlùmí ọlọ́run bá ní sàlékún dáadáa fún wọn jẹ́ ká jọ jèrè papọ̀ láyé àtijọ́ ògbéjà kìyàmà ẹ jẹ́ ká bẹ̀rẹ̀ ètò wa ní òwe ní pẹ̀lú àyọkà láti inú alukur'an èyí tí ọ̀kan nínú àwọn akẹ́kọ̀ọ́ wa abdullahi abdulsalam tí yóò kà fún wa bismillah. أعوذ ولقد آتينا لقمان الحكمة أن اشكر لله ومن يشكر فإنما يشكر لنفسه فمن كفر فإن الله غني حميد ọlọ́run bá lè fún àwọn ẹ̀yìn ní àlùbáríkà tó pọ̀ kó mọ́jẹ̀ kan gbàgbé màláìláì ẹ jẹ́ kí akẹ́kọ̀ọ́bìnrin wa Tẹ́míyà Ṣáàkìr kó bá ní kàhàdí bísmìlá. Qala Rasulullah sallallahu alayhi wa sallam innamal a'malu binniyat rawahu al-Bukhari Muslim translation the prophet of Allah peace be upon him said actions are rewarded but by intention transmitted by, transmitted by Bukhari and Muslim lessons from the hadith one intention is the most for every action two we should purify our intention for Allah alone three the place of intention is, is our heart tó ọlọ́mọdé àwọn ọmọ gbàgbé mọ̀lẹ́lẹ́ o kó o bá ní jẹ́ kán wúlò fún umma islamiyya kó o sì jẹ́ kán wúlò fáwọn òbí wọn náà gbogbo àwọn olùkọ́ tí ń kọ́ wọn ọlọ́run kó bá ní san wọ́n lẹ́sàn-án rí ẹ̀yin arúgbó ọlọ́run tó bá rí bẹ́ẹ̀ agbọ́nrin tí a fẹ́ gbéyàwó lẹ́ni ni a pè ní al-amana al-amana trust gbà fipamọ́ nínú àwọn nǹkan tí a bára wa sọ ní ìjìrá fourteen forty four yìí òun ni káwa bá a jẹ́ gbogbo èèyàn eléyìí èsè mùsùlùmí nìkan ló bá wí o ṣùgbọ́n kan ìwọ tún fẹ́wò máwa tá a jẹ́ mùsùlùmí la torí pé n tá a rí nínú ọ̀rọ̀ ọlọ́run ọba tó dá wa nu àti súnà ànábìwa Muhammad sallallahu alaihi wasallam àwọn tá a jẹ́ olùgbàgbọ́ òdodo ẹ jẹ́ ká lọ mọ o pé nínú tí ẹ̀sìn wa pèpè lọ òun ni sífọ́tùl àmánà ìròyìn gbàfipamọ́ ìròyìn jíjẹ́ ni tí yóò ní òdodo pẹ̀lú tó bá ní àfipamọ́ tá a bá ń sọ̀rọ̀ àmánà yìí ìtumọ̀ rẹ̀ pọ̀ púpọ̀ àwọn abala tó pín sí nígbà tá a bá ń sọ yóò tó máa yé wa ìyẹn lọ́wọ́ àwọn ọba àlékè ọlá ìlú fẹ́ ń sọ pé iná àrọ́túnà àmánátà aláṣàmáwáàtì wal ardi wal jibal dé parí àyà yẹn ní Quran chapter thirty three verses seventy two to seventy three níbi tọ́rọ̀ àmọ́ náà lágbára dé ọlọ́run fẹ́rí ẹ̀ sí sánmà àtìlẹ̀ àtòkè gbogbo wọn yarí wọn láwọn olórí táwọn ò fi gbà ẹ́ àmọ́ náà gbà fi pamọ́ àwọn olórí táwọn ò fi gbà kí ni tí ó wà á ṣẹlẹ̀ àwọn ọ̀tá wa jọmọ ànábì ádámà wà àmàlà al insan àwa wá fẹ́rí sí iná ùkánà zọlúmọ́n jàhùlà ọlọ́wà ni ẹ̀rọ ọmọ nìyẹn báyìí alábòsítọ́mọ̀ tóbi ni wọ́n o aláìmọ̀kan wọn ò mọ ntàmọ̀ náà kó sínú ìtí ó dé èyàn ò jìyà lìyọ abdulba lọ́wọ́ lìmọ̀nàfẹ́kì náà wà lìmọ̀nàfẹ́kọ́ torí pé àwọn tó bá ń jàǹbá àmọ̀ náà àwọn tó já sí pé gbàfipamọ́ tí wọ́n gbé sí wọn lọ́dọ̀ wọn ò ṣe bọ́lọ̀ ń ṣe fẹ́ wọn ó ṣe mọ̀nàfìkì ni wọ́n torí àti rádìsì ànábì wa Muhammad sallallahu alayhi wa alihi wa sallam tó ní ayatul mọ̀nàfìkì salam pépé rábẹ́ mọ̀ mọ̀nàfìkì olójú èjì àṣẹ̀sìmọ́dẹ̀nu irú wọn ànábì ní nǹkan mẹ́ta lẹ́ẹ̀fì mọ̀ wọ́n ara ẹ̀ náà ni wàhídà àtúmínà kọ̀ọ̀nà tẹ́ ẹ bá fi àmọ́ náà sí kọ́sítọ́dì wọn ó ń jàǹbá ni wọ́n ìlọ́wọ́ àpàtọ́lọ́ ní pẹ̀lú yóò ábíbà lọ́wọ́ ìmọ̀nàfẹ́kìínà wà ìmọ̀nàfẹ́kọ̀ àtàwọn tí wọ́n bá ń jàǹbá àmọ́ náà ọlọ́run lòun ó fi ìyà jẹ mọ̀nàfíkì lọ́kùnrin àti lóbìn bẹ́ẹ̀ làwọn ọ̀sẹ̀ bọ́ wà lùmọ́ṣúrì kí ni wà lùmọ́ṣúrì ká àwọn tó jẹ́ pé wọ́n tó mú nǹkan mí ìmọ̀ lọ́run lọ́kùnrin lóbìn òun ó fi ìyà wọn wàkánà lọ́wọ́ gọ̀fúrọ̀ rọ̀hìmọ̀ ẹ ráwọn tó bá wá túbá láláwọn ò ní jàǹbá àmọ́nàmọ́ á òun ọlọ́run ó sì foríjì wọn o òun ó sì kẹ́ wọn ẹ gbọ́ wa Muhammad sọ ni sallallahu alaihi wa alihi wa sallam ànábì nílá ìmọ̀ọ́nà lè máa ń la àmọ́nà tààlà àtẹ́ni tí ọba ti lámọ̀ọ́ náà ẹni tí ò ní gbà fi pamọ́ ìmọ̀ọ́nì tó pé kò sì fúru ẹni bẹ́ẹ̀ wàlàdí náà lè máa la àdàlà ẹni tí ò ládéhùn náà ẹ̀sìn rẹ̀ ò kọ́lọ̀ ọba àlekè ọlá kó ṣe wá tí yóò ní àmánà àáfà alámọ̀nà tá a wá ń sọ yìí ara tí ó jẹ́ kéèyàn ọjẹba bá láyà ìyàtọ̀ nípọn tó bá dijọ́ ọ̀gbẹ́ǹde alkiyama nígbà tí wọ́n bá ń fi ìyà jẹ àwọn èèyàn gbogbo àwọn tí ọ̀làmọ̀nà tá ń ṣe jàǹbá àdìsí àfọwọ́ Abdullahi ibn Umar eléyìí tó wà nínú sọ̀yún Muslim òun ló jẹ́ àmì eléyìí pé ìdájámà Allahu bainal awwalin wal akhirin yawm al-qiyama tó bá dijọ́ ọ̀gbẹ́ǹde alkiyama àwọn ẹni ìṣáájú àtàwọn ẹni ìkẹyìn ọlọ́run wà kó wa jọ wọ́n máa wá na àsíá sókè àsíá alágbájáre àlàkàṣègbèrè kan wá ń bẹ tọ́jẹ́ pé tàwọn tó bá jó níjàmbá àwọn tí èpè àmọ́ náà òun ni tí yẹpẹrẹ ìdójútì tí wọn níjọ́ àlùkìyàmọ̀ àǹfààní bóyá kí n tàn sọ yé ayára wo àwọn nǹkan díẹ̀díẹ̀ láwọn eré àtàwọn èèyàn tá a bàbá wa sheikh alhamdulilah mahmood nsọ́lé alùsèmín nínú sẹ́rù yàtì sọ̀rọ̀ yìí náà wọn bàbá náà ní àlàyé tó tí wọ́n ṣe lórí etí ń jẹ́ àmọ́nà yìí ẹ wá jẹ́ àmọ́ báwọn àfáà wa ti ẹ̀ àti wá orílẹ̀-èdè nàìjíríà. àfáà ní alákọ̀ọ́kọ́ nínú àmọ́nà mọ́tàmọ́nà àmọ́ náà àkọ́kọ́ tí gbogbo agbọ́dọ̀ sọ ìjọsìn ọlọ́run fún wa lójú ó fún wa létí ó fún wa lóríkèríkè ara ká lè máa fi sìn àáfàá ní oríkèríkè ara wa yìí ojú wa agbọ́dọ̀ máa sọ tá a fi máa wò àmọ́ lójú tọ́lọ́run fún wa yìí a gbọ́dọ̀ máa fi wòwò kú wò ọwọ́ wa àmọ́ ni ẹnu wa àmọ́ ni ẹsẹ̀ wa àmọ́ ni gbogbo tọ́lọ́run wa gbélé wa lọ́wọ́ nínú àwọn ìjọsìn àmọ́ ni ẹni tí èèbá ṣe é òun jàǹbá àmàna ni ó àmàna kò yẹn sínú. àǹfààní ẹnìkan tó kọ́ nínú tí àmàna kó sínú àlàmánà àlùmọ́ọ́lì yà bẹ́ẹ̀ ìwọ tí wọ́n kó dúkìá sí lọ́dọ̀ wọ́n ní ọmọ báwọn mójútó nǹkan ọ̀ gbọ́dọ̀ ṣe jàǹbá o ẹni tí ilé ilẹ̀ dúkìá ọmọ òrukàn tó ń bẹ lọ́wọ́ yín àmàna ni ó ẹ̀ta lẹ́ bàbá tó ti kú ẹ̀yin lẹ́sìn náwó ẹ̀kọ́ fáwọn ọmọ rẹ̀ gbogbo ájì ní awọn ọmọ tí ó jẹ́ ń jọ gbèǹde nu ájì tọ̀nà lọ wọ́n fi fẹ́ sàárà ń jọ gbèǹde ní tọ́ padà wọná torí náà ìtọ́bàjọmọ́ dúkìá owó olówó tí owó náà ti ní ṣe pẹ̀lú owó yóò tó di wàhálà ń jọ gbèǹde àbí dúkìá aṣọ aláṣọ tí wọ́n ní kẹ́ á fáwọn lọ́ọ̀ta ti yín ni àbí bọ́dá wọ́n ní ẹkọ́ lé ọlọ́run ẹ̀yìn náà bá kọ́ dúkìá kan ni ó wọ́n ní ẹgbẹ́ kànga lẹ́yìn náà bá bẹ́ wọ́n ní ẹbá wọ̀nyẹn ní pọ́ǹgù ẹ̀bá fún wọn àmọ́ náà dúkìá kan ni yóò di wàhálà o ìwọ tó ń kówó mọ́sálásí ọwọ́ lọ́ba dọ́gbọ́n fi àkáǹtì rọ àmọ́ náà ni o ìwọ tó fi ọjẹ kọmíṣánná wọ́n fi ọjẹ mínísítà wọ́n fi ọjẹ dàrẹ́tọ̀ jẹ́nẹ́rà wọ́n fi ọjẹ chairman kọmitì kan ọ̀dọ̀ ẹlòwó wọlé sí lọ́ba kówó jẹ àmọ́ náà ni o gbogbo bábà ti ní í ṣe pẹ̀lú owó kí èsè wọn lo ní tí wọ́n kó sí kọ́ńsọ́ọ̀dì rẹ̀ yóò di wàhálà tọ́ba jíjọ́ gbé dànkè àmọ́ kọ́lọ̀ ọba àlékè ọlá kọ́lọ̀ àna wa lójú o àáfàá ní ká tó lọ ọmọ o àmọ́ náà tó kọ́ sínú ẹgbọ́ yé dáadáa o àwọn àáfàá wa náà rárá ń pin náà rárá o àmọ́ náà tó ní í ṣe pẹ̀lú kí ni òmò wà bọ̀fà pé a fún yàn níṣẹ́ ìwọ tó jẹ́ pé you are employers of labour. ìwọ ló ń gba àwọn èèyàn àwọn tó ọgbà yẹn kọ́ ọ̀sanwó wọn àtúlẹ̀ àjírọ̀ àjírọ̀ wú kọ́bílà àyẹ̀jú fàárọ̀kù ànábì ní ẹ̀sanwó òṣìṣẹ́ káàgùn owó tó gbẹ gbogbo ẹ̀yin tẹ́ ẹ gbà yàn ṣẹ́ tẹ́ ẹ sanwó wọn tẹ́ ẹ fowó wọn bùgákì ẹ̀yin fi ń kọ́lé fi ń ralẹ̀ ẹ̀yin fi ń gbádùn ìyà sì ń jẹ àwọn ẹlẹ́jọ́ bẹ́ẹ̀ jẹ́ wájú ọlọ́ọ̀ náà ìwọ tí wọ́n gbà sẹ́nà aago mẹ́jọ wọn lọ́mọ dé òǹdé ní náì o ti kọ́ lọ ṣe iṣẹ́ kan níbì kan ìwọ náà lámọ̀ náà ó ń jàǹbá yan owó tó ń gbà wàhálà ní fún wájú ọlọ́run bó ṣe bá ẹni tó gbà yàn wí òun ló bẹ́ẹ̀ tó àgbà wí lábẹ́ ń sọ fẹ́yìn òṣìṣẹ́ ìjọba náà ẹ̀yin náà lẹ́jọ́ jẹ́wájú ọlọ́run fáago tó wà láàjẹ́ ìjọba fẹ́ẹ́ máa débi sẹ́lẹ̀ yìí náà débi iṣẹ́ àwọn afẹ́fíjọba ń fún yín lówó lórí ẹ̀ ẹ̀ tó ń gba bíráìbù àwọn akẹ́kọ̀ọ́ pé ń tàn torí ẹ̀ ìgbà sálárì nu àwọn tó yẹ kẹ́ ẹ rẹ́ńdà sáfísìsì fún tí wọ́n bá tún fún yín lówó iṣẹ́ tó yẹ kẹ́ ẹ parí ìjọ kan yóò lọ́dún méjì ẹ̀yin náà lẹ́jọ́ bẹ́ẹ̀ jẹ́ wájú ọlọ́run o torí náà àmọ́ náà ó dé bi àwọn nǹkan pé àjọ ń gbara wa ṣiṣẹ́ à ń ṣiṣẹ́ fún ni ìwà bíríkìlà tẹ́ni ọba àwọn ṣiṣẹ́ lọ́ba jí sìmẹ́ǹtì ọ̀daràn wájú ọlọ́run ìwọ́n tán ní kọ́ ọba wọn lo màtẹ́rí àtọ̀jọ́ òrìjínà lọ́ba lo màtẹ́rí àtọ̀jọ́ substandard ọlẹ́jọ́ tó jẹ̀ wájú ọlọ́ àmọ́ náà débẹ̀ o torí náà ẹ jẹ́ ká sọ gbogbo eléyìí ṣe o àáfàá ní gbogbo ẹni tó bá já sí wípé òun náà ń ṣe jàǹbá níbi irú àwọn àlámọ́rì tó rí báyìí ọlẹ́jọ́ tí ó jẹ́ o àáfàá ní ẹ tó rò pé bẹ́ẹ̀ nìkan àlámọ́rì tó lọ kọ̀ọ̀lìyà àmọ́ náà débi ọ̀rọ̀ èèyàn fi ọ̀rọ̀ pamọ́ sí ọ lọ́wọ́ lọ sí lọ sórí social media èèṣẹ́ yẹn rẹ o ọ̀ lámàá náà o àmọ́ náà débi ọ̀rọ̀ tọ́lọ̀ ń gán tó sọ àwọn ọ̀rọ̀ kankan ànábì sọ àmọ́ náà sọ bí àwọn ìyàwó rẹ̀ ọkọ àtìyàwó àmọ́ lámọ̀ náà ọ̀rẹ́ àtọ̀rẹ́ àmọ́ náà tú àmọ́ náà ọ̀rọ̀ tó fi pamọ́ sí ọlọ́dọ̀ tú ta àmọ́ náà ọ̀rọ̀ ní kéèyàn ọba àyàn sí pamọ́ o tó ti yé bá ní ìsìn kèé sọ̀rọ̀ yapọ̀ ọlọ́run èèyàn fi nǹkan sí ọlọ́wọ́ ni bọ́yọ́ lálébù kan la bọ́yọ́ ń so oore kan lọ ń ṣe kan lọ tí ìwọ lọ sáré bá gbé hàn sáyé àmọ́ náà débi ọ̀rọ̀ o ìwọ tó fi sẹ́rẹ́ wọ́n ní òfin yẹn lẹ́tà lọ́ bá já lẹ́tà lójú ọ̀nà ló ti kà ọ́ lámọ̀ náà o ọ̀bẹ̀rù ọlọ́run o wọ́n ní ọba wọn kíìpù irinṣẹ́ kan sọ́dọ̀ ó sì ń lò wọ́n ní ọba wọn chájì fóònù ó sì ń fi dátà wọn ó sì kọ̀nẹ́ẹ̀tì hotspot wọn lọ́ba ń lò lọ́ba fi fóònù wọn kọ́ọ̀lù ó sì já orí owó rẹ̀ ọ̀ lámọ̀ náà lo wọ́n ní ọba wọn chájì ẹ̀ wọn ò ní ò lò ó ẹnjìníà tó ń fẹ́ fóònù fẹ́ni ọba wọn kọ́pì ń tọ́wà lórí Eh, mẹ́mórì àwọn àti síìmù àwọn ìwọ náà lámàá náà o ọkọ àti ìyàwó torí pé ẹja lè bá ń sàṣìrí ara yín ta ẹ̀ lámàá náà àmọ́ náà dé àárín ọkọ àti ìyàwó ẹ̀yin dá wá ń darí àmọ́ náà sọ́dọ̀ ni o àrọ́ ìwàrọ̀ ìyà ìmáàmù mọ́sálásí ara àwọn ara àwọn tí ó wà lùjẹ́ náà tí wọ́n wà lábẹ́ ìbòjú ọlọ́ni àti làádì bàbá o kẹ́ ẹ darí àwọn jẹ̀mọ́ lọ síbi tọ́lọ́ ẹ mọ́ torí owó ẹ mọ́ sọ wọn o. ẹ so sọ wọ́n dẹjọ́ ọ̀wọ́ náà torí owó ẹ̀yin tẹ́ ń darí ìlú ẹ̀yin ń darí local government ẹ̀ ń darí council ẹ̀ ń darí state ẹ̀ ń darí government ń darí kan amọ́nà yín o gbogbo ẹ̀yin tẹ́ ń darí àmọ́ náà o ẹ má ṣe jàǹbá fáwọn o wọn ò ní ẹ lọ bábá fún yín ni èmi tí mò ń sọ̀rọ̀ ni mò ń darí local government èèyàn ten million lọ wá wà bẹ́ẹ̀ wọ́n wá ní kí n ṣe projẹ́ẹ̀tì tó jẹ́ hundred million fún wọn mo wá ṣe projẹ́ẹ̀tì ninety nine million ṣe àkókò wa ẹ̀rọ ti try one million tó kù sí ti ṣe projẹ́ẹ̀tì gbogbo àwọn ten million ni wọ́n pèsè rè níjọ̀gbìn ìdàlùkì àmọ́ torí náà kó o tó contest fún position rò pé sórí rẹ gbé lànà bí ìfẹ́ sọ fún kọ́ńtà ọ̀sán pé ìnákàlà dọ̀ gbogbo ẹ̀yin tẹ́ ń darí ìlú tí a máa nu lálọ́ọ̀dù àdúgbò ẹ ti kówó sólà jẹ́ o àmọ́ náà nu ẹlẹ́jọ́ bẹ́ẹ̀ jẹ́ wájú ọlọ́run o torí náà gbogbo nǹkan làmọ́ náà kó sínú ẹ́písọ́ọ̀dù kan tá a lò nu ọ̀rọ̀ pọ̀ tá a fẹ́ sọ lọ́dún yìí àfihàn báwọn o ilé ẹ̀kọ́ mofin group of schools àwọn náà so nígbọ̀wọ́ ètò yìí ẹ lè zero eight zero five two six one five three three títí ọ̀rọ̀ láti máa pàdé èmi ni ọmọ ìyá nílẹ̀ Islam Rasheed Ashimabu Anas assalamu alaikum wa rahmatullahi wa